إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين عباد الله السلام عليكم ورحمة الله وبركاته أتكفون بالله أجري جقصص الله أترى لكم كي يكون النبي محمد عليه أفضل الصلاة وتم التسليم òní ni ọjọ́ juma àṣùbà juma àdúpẹ́ lórí ìdára olúwa èyí tó tún ṣe fún wa láàárọ̀ yìí ó yọ̀ǹda kálíkì juma kálíkì àṣùbà tòní níjàmá eléyìí gẹ́gẹ́ bí àkíyèsí ṣe máa wáyé lórí ẹ̀ nínú wákàtí márààrún èyí tó lóore jù nínú wákàtí márààrún tí wáyé ní. ìyípo ọ̀sẹ̀ kò ṣe ìtọ́lọ́lá tó àṣùbà jimá tí yẹn bá kì í níjàmá àdúpẹ́ o ọ̀nà kó jẹ́ kí wọlé yóò pọ̀ níbi iṣẹ́ ayé wa kó wa gbà níjọsìn fún wa. ìtẹ̀síwájú lórí tírà wa Ma'arijul Qabul bi sharhi Sulamil Usul lil Hafiz al-Imam Hafiz ibn Ahmad alayhi rahmatullah àyà tí a ń dára jó lórí ẹ̀ ọ̀nà ni àyà tí olúwa tó ní òun gbé àdéhùn òun gbé àdéhùn ọgbà àdéhùn látọ̀dọ̀ mànàbí ádámà ó sì fi wọ́n jẹ́rìí lórí ara wọn ìpè sẹ́mi kọ́ lọ́wọ́ ọba yìí ọmọ anábì adama sì jẹ́rìí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí a ṣe tọ́ka sí lánàá pé olùmọ̀ wa wọ́n kó ọ̀rọ̀ àwọn olùmọ̀ wa nínú àwọn ẹni ìṣíwájú lórí ìtumọ̀ àyà yìí oríṣiríṣi láti bí ọ̀sẹ̀ mélòó lórí àyà yìí náà ni o gẹ́gẹ́ bí àkíyèsí tí tàbá ti rí gbogbo ìgbà táwọn ẹni àná tó bá ti dára dúró báyìí àbí tán nara tán àbí tí wọ́n ṣàlàyé àlàyé ìfẹ́ lójú báyìí ká lọ mọ̀ pé ntírú àyà bẹ́ẹ̀ ntọ́ bá dé ó ṣe é ṣe kọjá pé ó yàtọ̀ sáwọn àyà míì tí kò bárò ẹ̀ dé níbi ìyànnà náà kí ni àwọn àyà náà kó sínú àyà yìí rí bá ṣe sọ lórí kí ni àdéhùn kí sì ni ìjẹ́rìí tọ́mọ ènìyàn jẹ́rìí bó sì ni yóò ṣe gbàgbéra tó bá dìjọ́ àlùkìyámà abilata yìí lọ gan kò ní rántí mọ́ ikú òun ti gbé àdéhùn kó tó di pé òun wálé ayé òun ò ní ṣe nǹkan míì yàtọ̀ sí ẹ̀sìn òdodo la ilaha illallah ṣùgbọ́n mi ènìyàn ti gbàgbé ìgbàgbéra yìí òun lọ́mọ ènìyàn wà rò pé ó tó fóun láwùjáre níwájú olúwa níjọ́ àlùkìyàmà fún àwọn ọ̀rántí mọ́ inna kunna an hadha ghafilin àti gbàgbé o àrùn ti pa agbádé nǹkan mọ́ aw yaqulu innama ashraka aba'una min qabl àbí kan tún ní àwọn akọ́ tí báwọn bàbá kan làwọn náà bá táwọn náà ṣe orí agbẹ́rin wọn làwọn wà gbogbo àwíjàre kí ṣẹlẹ̀ ṣùgbọ́n ló wá jẹ́ àmà wípé yọ ṣẹlẹ̀ ní ọ̀kẹ́yàmọ́ tí àwọn ẹlẹ́bọ kèfèrí àwọn tí wọ́n balẹ̀ jẹ́ wọ́n ké wọ́n sì fẹ́ wíwú àwíjàre báyìí ẹ̀yin ẹrúsìn ọlọ́run gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí olùmọ̀wá ẹni tí wọ́n parí ẹ̀ sí <clears throat> wọ́n ní kóòlì lẹ́yìn bẹ́ẹ̀nà àtàkùrẹ́yìn mùnàfàtún wàlámùbọ̀ọ̀dà. ولا معارضة فإن هذه المواثيق كلها ثابتة بالكتاب والسنة ونقول ọ̀rọ̀ méjèèjì àwọn tí wọ́n ní àdéhùn tí olúwa gbé lórí ọmọ ènìyàn àbí àdéhùn tọmọ ènìyàn gbé fún ọlọ́run ọba pé nǹkan tá wọ́n ládéhùn yìí àwọn tó ní ọlọ́run ọba ó bi wọ́n báyìí wọ́n sì sọ lóhùn lóhùn ẹ̀nù wọ́n sì kó ẹ̀rí wá bá eléyìí lọ́rọ̀ tó pọ̀ nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ òun ni àwọn tó pọ̀ nínú àwọn olùmọ̀ tí wọ́n fi sí pé olúwa ọ̀fọ̀ ọwọ́ ẹ̀yìn ádámà báyìí ó sì kó gbogbo ẹ̀mí tí ó wáyé ó kó jáde ó sì bí wọ́n ọmọ ènìyàn sì fèsì àwọn olùmọ̀tá ní ìtumọ̀ rẹ̀ ni pé ìpìlẹ̀ tó máa bá wáyé hùn òun gangan ní àdéhùn yẹn wọ́n nítorí pé ìpìlẹ̀ yìí òun gangan lọ́mọ ènìyàn wà lórí dáadáa fitrata Allah allati fatara an-nasa 'alayha àwọn wá ní ìjẹ́rìí tọ́mọ ènìyàn jẹ́rìí lórí ààrẹ wọ́n ní kìí ti dandan ní kí gbogbo ìjẹ́rìí kí yàn sọ lẹ́nu ìjẹ́rìí mi ń bẹ́ẹ́ èèyàn jẹ́rìí ẹ̀ pẹ̀lú ṣèṣì wọ́n ní ṣèṣì ọmọ ènìyàn náà jẹ́rìí wípé ayé tó ń bọ̀ wáyé òun ọ̀wọ́dọ̀ dá nǹkan ní pọ̀mẹ́sìn tó ju ìmú ẹ̀sìn òdodo la ilaha illallah alhànífíyà ẹ̀sìn tó ń mọ́ paradada kò bí ẹ bọ̀ àti kèfèrí àti mànáfìkì àti ẹ̀sìn òdodo. wọ́n ní ìṣesí ọmọ ènìyàn ó ti jẹ́rìí kó sẹ́dìgbà tó bá sọ ọ́ lẹ́nu wọ́n mú àwọn oríṣiríṣi àkàwé wá ìpè ìjẹ́rìí kìí ṣe dandan ni kó jẹ́ ohun ẹnu gẹ́gẹ́ bí àpẹẹrẹ ti bẹ̀ al-Qur'an ọlọ́run bá ní ma kana al-mushrikina ya'muru masajida Allah ala anfusihim bil ọlọ́run ní kò kúrọ̀rùn kò pọ́sibú káwọn ẹlẹ́bọ kọjá páwọn ni wọ́n máa mójútó gbogbo tí ń jẹ́ mọ́sálásí táwọn náà jẹ́rìí fúnra ara wọn pé kèfèrí ni wọ́n kèfèrí mélòó ló wá jẹ́rìí pé kèfèrí làwọn àmọ́ sèṣì wọn ò jẹ́rìí bẹ́ẹ̀ ìṣàn fẹ́ lò láàrin àárín yìí òun náà ni pé ìṣesí yẹn lè jẹ́rìí kó ṣẹlẹ̀ ìgbà tí yẹn bá sọ ọ́ lẹ́nu wọ́n ní sèṣì yìí ọ̀gọ̀rọ̀ mìíràn ló jẹ́rìí wípé kò sí ọba tó yẹ ká gbéjọsìn fún bí ṣe ń bọ̀ wáyé àyàfi ọba Allah ní ṣókí olùmọ́wá wá ní sẹ́rí gbogbo àwọn àdéhùn tí wọn lọ́mọ ènìyàn gbé yìí kò sí ètò takora wọn ń o kò takora wọn torí pé gbogbo ẹ̀ ni ó bá ẹ̀rí dé nínú Al-Qur'an àti nù súnà wọ́n ní alákọ̀ọ́kọ́ ibi tá a lè gbé ọ̀rọ̀ yìí ká ìpè àdéhùn wo gan lọ́mọ ènìyàn gbé látọ̀dọ̀ ọlọ́run alákọ̀ọ́kọ́ wọ́n lóun náà ní èyí tá a ti ọ̀rọ̀ ti lọ lórí ẹ̀ yẹn wípé ọlọ́run ọba ó fi ó mú jáde ẹ̀mí gbogbo ẹni tí ọlọ́run ọba tí ó dára kàrọ̀ mànábì ádámà àwọn ẹ̀mí yìí ó mú wọn jáde ó sì bí wọn wọ́n sì fèsì lórí ẹ̀ èyí tó ṣe pé ọ̀gọ̀rọ̀ àwọn amúfàsẹ́rìn àwọn onímọ̀ tafsiri tó pọ̀ jù níbi eléyìí ni wọ́n fèsì àtàwọn ẹ̀rí tó wá lórí ẹ̀ nínú àdìsí ànábì alayhi salatu wa salam tó rinlẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ pípé àdéhùn wo òun náà tún ni ọ̀rọ̀ táwọn olùmọ̀ká tún sọ pípé òun náà ni ìpìlẹ̀ tó máa bá wáyé ìpìlẹ̀ òun náà làdéhùn yẹn wọ́n mú ẹ̀rí wá àyà mi tọ́ra wọn bá ní fa akim wajhaka lid-din hanifa fitratallah fitratallah allati fatara an-nasa 'alayha la tabdila li khalqillah ìpìlẹ̀ yìí òun náà lọ́mọ bá wáyé òun náà sì ní ọlọ́run pa anábì láṣẹ àti gbogbo àlèhùnmọ̀ yìí ká dó lórí ẹ̀ ẹ dó lórí ìpìlẹ̀ èyí tẹ́ ẹ bá wáyé eléyìí jẹ́ ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ olùmọ̀ wa wá ní alimẹ́sàkó asáàlì níbi tá a tún lè gbé ọ̀rọ̀ yìí ká àdéhùn sọmọ ènìyàn gbé òun náà ni máa jẹ àtibíhì rọ́ṣọ́lì. وأنزلت به الكتب تجديدا للميثاق الأول وتذكيرا به òjíṣẹ́ tọ́lọ́wọ́n bá gbé dìde àwọn oníranran òjíṣẹ́ àti tírà tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ àdéhùn náà ni o àdéhùn náà lòun náà ṣùgbọ́n àdéhùn táwọn òjíṣẹ́ yìí ìgbójíṣẹ́ dìde àkànmọ́lẹ̀ táwọn òjíṣẹ́ tí wọ́n á àti tíra tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ eléyìí ọwọ́ kàn án mọ́lẹ̀ ní àdéhùn alákọ̀ọ́kọ́ sọmọ ènìyàn bá wáyé torúkọ ẹlòmíì ò béèrè pé kí tí wọ́n ní ẹ́sẹ̀ǹsì pé ọlọ́wọ́n bá gbójúṣẹ́ dìde tí bá ti dọ́lọ́wọ́n bá màkà tó dáyé kí ni pàtàkì pé wọ́n tíra kan tún sọ̀kalẹ̀ ó pàtàkì ìtumọ̀ rẹ̀ rẹ̀ o mi sá kó sáà táwọn olùmọ́ni àdéhùn yẹn gangan ni ilé yìí òun wá kàn án mọ́lẹ̀ èyí tọ́mọ ènìyàn bá wáyé tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí aya tí òun náà ó wà nínú suratu an olúwa ní rusulan mubashirina wa mundhirin ẹ̀rọ àwọn òjíṣẹ́ wa tá a gbé dìde káwọn lè wá fún àwọn èèyàn ní òrò dùnú ẹ̀ńtọ́ bá ṣe é rí wa mundhirin ká sì wá kìlọ̀ fáwọn tó bá ṣàṣìṣe pé hey ẹ má bá báyìí lọ. لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما كما باسي وجاري فوميني يعني جوال كيامة فيها àwọn màmá o ọ̀tọ̀ ní àdéhùn àkọ́kọ́ ọ̀tọ̀ ní èyí tọ́mọ ènìyàn bá wáyé èyí tó wá kàn mọ́lẹ̀ òun náà làwọn òjíṣẹ́ tọ́lọ́wọ́n bá wá gbé dìde àtàwọn tíra tọba Allah tó sọ̀kalẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí kò sí èyí tí ò rinlẹ̀ kò sí èyí tí ò lẹ́rìí tí ó sì ní ìbátan pẹ̀lú ọ̀rọ̀ yìí pé ọmọ ènìyàn kò lè ní àwíjàre wájú ọlọ́run níjọ́ kìyàmà àwọn òjíṣẹ́ ń kọ́ àwọn tíra ọlọ́run ọba ń kọ́ èyí tó wá kàn án mọ́lẹ̀ èyí tó bá wáyé olùmọ̀ wa ní gbogbo eléyìí yóò jẹ́ ká máa yé wa wípé ẹni tí àwọn òjíṣẹ́ bá jíṣẹ́ fún tó gbọ́ ìpè òdodo tó gbọ́ ọ̀rọ̀ ọlọ́run alukur'an àti tírà àtàwọn òjíṣẹ́ tó bá ṣe pé ẹ̀dá dáadáa ìpìlẹ̀ tí ń bá bọ̀ tẹ́lẹ̀ yẹn ó sì sẹ́kù lára ẹ̀ kò ní dààmú tí bá ti ń gbọ́rọ̀ ọlọ́run báyìí yóò máa wọlé sìn sára ẹ̀ yóò sì ọkàn rẹ̀ ó sì máa gbà wọlé yóò ní ààyè nínú ọkàn ẹ̀ yóò ní tẹ́wọ́gbà nínú ẹ̀mí ẹ̀ yóò jòpajù sẹ́lẹ̀ ṣùgbọ́n o tó bá ṣe pé ẹni tí ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ yẹn ó ti bó ti mọ̀ lọ́wọ́ ó ti díjú ó ti dàrú bóyá àwọn àwọn òbí rẹ̀ ti sọ di Yẹhudi àwọn àwùjọ tó gbé wọ́n ti sọ di Nàsárà ó sì ti di Májúsí abọ́ná ẹlẹ́bọ onírìn òkùnkùn oníwá òkùnkùn irú eléyìí kò sí ní tẹ̀lé sọ́mọ́. So táwọn òjíṣẹ́ mú wá mọ́ abitira sọ̀kalẹ̀ nítorí ẹ̀ máa tí ó ṣe láǹfààní mọ́ títa àwọn òjíṣẹ́ yẹn òun wá kan mọ́lẹ̀ yìí ṣùgbọ́n tí yẹn bá ṣẹ́kù lórí ìpìlẹ̀ tí ń bá bọ̀ lórí dáadáa yìí tí ò tí ì ní àwọn ọgbẹ́ tó le tí má ti ń gbọ́rọ̀ ọlọ́run tí ń gbọ́ tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ ní kété àwọn kan yóò mọ̀ wọlé sí i lára wọ́n ní mẹ́tẹ̀ẹ̀ta yìí ó yẹ kí èèyàn mọ̀ ṣùgbọ́n tẹ bá rẹni tí wọ́n kékékéké ọlọ́run ọba wí anábì wí síra ọlọ́run ọba rèé ọ̀rọ̀ ọlọ́run ọba rèé tí ò wá gbọ́ tó detínú agídí ẹ̀mí tó da tó bínú tó ṣe ẹ̀rọ òun ìdí ẹ̀fẹ́ gbọ́ òun ìfẹ́ gbọ́rọ̀ òun ni ó ní lára ọ̀rọ̀ tẹ́ sọ kò ṣeé ṣe ẹ máa bá tiyín lọ kó ṣàgbọ́ kó sì gbà lórí ọ̀rọ̀ yìí ó túmọ̀ sí pé àwọn yẹn ní ṣètánì ti gbà wọn ó ti rí ààyè nínú ẹ̀mí wọn ó ti dà wọn ó ti ó ti ó ti kó wọn lọ ó ti kó wọn lẹ́rú ṣètánì ti kó wọn lẹ́rú òun ló fà tó fi jẹ́ pé ìjíṣẹ́ àwọn òjíṣẹ́ yẹn kò sí láǹfààní mọ́ tíra yẹn kò sí láǹfààní mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí ká parí ọ̀rọ̀ wa sí lónìí inshallah ta'ala òun náà wà ní àwọn amọ̀ ìyàtọ̀ láàrin àdéhùn yìí pẹ̀lú àwọn ẹni tí wọ́n bá bí tí è ṣe pé ọmọ mùmẹ́ni ni wọ́n àwọn ọmọ kèfèrí àkíyèsí wá fẹ́ẹ́rẹ́fẹ́ lórí eléyìí náà olùmọ́wá ní wa man lam yudrik hadha al-mithaq. بعما تصاغر قبل التكليف مات على الميثاق الأول على الفطرة gbogbo ọmọ kéékèèké ayé tó bá yára tó tọ́lọ́wọ́n bá lásìkò rẹ̀ tó tó bá jẹ́ pé ọlọ́run irú ọmọ bẹ́ẹ̀ a sọ pé ó kú lórí ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ tí ń bá bọ̀ òun lọ́fà àkórí àwọn onímọ̀ àmọ́ dára dó lórí ẹ̀ àwọn ọmọ kéékèèké tí wọn ìdàgbà tí wọn ìbàlágà dépò pé wọn béèrè iṣẹ́ ọwọ́ wọn lọ́wọ́ wọn kí ni ipò wọn níwájú Ọlọ́run á ní irú ọmọ bẹ́ẹ̀ mata ala al-misaqi al-awwal ó ní ìpìlẹ̀ tí ń bá bọ̀ ìpìlẹ̀ òun náà nà bá lọ ala al-fitra tọ tọwọ ọwọ pín sọ́nà méjì ọmọ mi ń bẹ ọmọ mùsùlùmí ni àwọn ọmọ kéékèèké pẹnisìn tí wọ́n jẹ́ pé ọlọ́run ń ìbàlára ọmọ mi ń bẹ ọmọ kèfèrí ní ìran méjì tó bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo ọmọ kèfèrí náà yẹ kí ẹ lè máa sọ pé máa tú alẹ́lẹ́ alẹ́lẹ́ ti tọ̀rọ̀ tó bá yẹ ká máa sọ pé àwọn náà kú lórí ìpìlẹ̀ ọwọ́ lálàyé nù òun lòlùmọ́ wa ní fàyín kánà mi náà wùládìí mùsùlùmí tó bá ṣe pé ọmọ mùsùlùmí ni fàhún mi máa àbáyé àwọn èèyàn wà pẹ̀lú àwọn bàbá wọn ni bàbá rí Baba dáadáa baba mùmíní baba ẹlẹ́sìn olùkírun olùgbìyànjú ẹ̀rí tóun náà mọ̀ pé wọ́n jábọ̀ wọn jù ọlọ́run tó bá dijọ́ àkèyàmọ̀ gbogbo ọmọ tó bá tó bá tó bá síwájú ẹ̀rí àwọn ń pè wọ́n ní parrot àwọn ọmọ tó sáré tó ọlọ́run ọba lásìkò tí wọ́n tó ipò àwọn ọmọ yìí lálùkèyàmọ̀ ni pé wọ́n wá pẹ̀lú àwọn bàbá wọn nínú ìkẹ́ ọlọ́run kọ́dà àwọn orí kan tó ń bẹ tí tó ń bẹ fún irú àwọn òbí báyìí ànábì pé wọ́n ní dàámísù ahlil janna ìnírin náà ń pè ní dàámí àwọn ìnírin tí máa ń kun etí omi tòmí bá dárogún wọn làwọn ọmọ yìí wọn ni wọn ni wọn ni tí bàbá bá tẹ níbòmíì tó kù sí tí ò di ẹbọ mẹ́rù àwọn ọmọ yìí wọ́n pa bàbá wọn ní aṣọ báyìí wọ́n máa ṣe yúnyúnyún wọ́n wà lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ìwọ ló fi wá dá àwọn bàbá wa lójú yá fi wọn lónìí ọlọ́run ó sì gba ìpẹ́ wọn ẹ̀mẹ́bí sọ̀sọ́lá ló sọ pé gbogbo ẹnikẹ́ni tó bá yìí bímọ mẹ́ta tó bá yìí jẹ́ pé ọlọ́run àwọn ọmọ òun sì ṣe sábàbí ìṣùpẹ́ rẹ̀ níwájú ọlọ́run kọ́dà kó níbi tó kù sí tí ò bá ti dẹ́bọ mẹ́rù o àwọn sàbẹ̀ ní méjì ńkọ́ ànábì ní kọ́dà méjì ó ṣe méjì ló kú nínú ọmọ rẹ̀ mùmíní ẹni ẹni ẹni ẹni ẹ̀sìn òdodo yóò ṣe ṣe sábàbí kẹrin wájú ọlọ́run sàbẹ̀ ní àwọn kan lè béèrè mọ́ni ó ṣètò táwọn bá béèrè pé kọ́dà bó ṣẹyọ ọ̀kan bóyá èsì tànàbí ọ̀pọ̀ náà ni pé kọ́dà bó ṣẹyọ ọ̀kan níta ti lọ àwọn àǹfààní mi bẹ pẹ̀lú àwọn ọmọ mùmíní ó wá kọ àwọn ọmọ kèfèrí bó ní ìdájọ́ tiwọn olùmọ́wá ní wàyín kana min tó pa ọmọ ẹlẹ́bọ ni wọn wallahu a'lamu bima kana amila law adọrọ ọlọ́run ọba lọ́wọ́ máa lè padà dà tó bá dàgbà iṣẹ́ wo ni ó ṣe bó ni ó ṣe jẹ́ yóò kúkú wọ́n mú ẹ̀rí wá pé ọ̀rọ̀ anábì kan rinlẹ̀ lábala ọ̀rọ̀ yìí min hadithi abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma qala su'ila rasulullahi sallallahu alayhi wa sallam an awladil mushrikin wọ́n bi anábì ìpè búrọ̀rọ̀ àwọn ọmọ kéékèèké àwọn tó ṣe pé ẹlẹ́bọ ni wọ́n àmọ́ àwọn ọmọ yẹn ìdágbà dípò pé wọ́n ṣẹbọ faqala sallallahu alayhi wa sallam anábì wá ní. allahu ta'ala idh khalaqahum ọlọ́ba allah bó ṣe dá wọn ló ti ṣe kí ni a'lamu bima kanu amili tí wọ́n ṣe ń fẹ́ oye ọba tó pa wọ́n ní kékeré fi fi sọ pé à bóyẹ́lẹ́ bọ ni wọ́n àmọ́ bóyẹ́lẹ́ padà dà èèyàn gbọ́dọ̀ sọ pé gbogbo ọmọ ẹlẹ́bọ ọmọ náà ni wọ́n èèyàn gbọ́dọ̀ sọ pé gbogbo ọmọ ẹlẹ́bọ ọmọ àti wọn ò ti dàgbà dépò tí wọ́n fẹ́ bọ àwọn náà dọ̀mọ àlìjẹ́nà àà ànábì ní ọlọ́run ọba àlámú bí máa kánú ánìlì olúwa máa tí wọ́n ṣe tó bá ṣe kí wọ́n dàgbà ni ó yí ó sì máa tí ó fi sàn wọ́n lẹ́sàn bẹ́ẹ̀ lọ́wọ́ nínú hadith Abi Hurairah radiyallahu ta'ala anhu su'ila رسول الله صلى الله عليه وسلم عن ذرار المشركين فقال صلى الله عليه وسلم الله أعلم بما كانوا عاملين bẹ́ẹ̀ lọ wá nínú ọ̀rọ̀ àbí òrìrà náà o nípa pé àwọn ọmọ ẹlẹ́bọ bò lọ́rọ̀ wọn wọn ò dàgbà tí kò pẹ́ sọ pé ibà wọn náà ṣẹbọ rárá wọn kéékèèké kan kú ní kéékèèké bò lọ́rọ̀ wọn ń bẹ́ẹ̀ náà ni o ọlọ́wọ́n bá máa ní tí wọ́n ṣe ń sẹ́ ó fi jẹ́ pé ìtọ́ dájú lórí ọ̀rọ̀ yìí òun náà níbi tí àkíyèsí lọ lánàá pé ọlọ́run ọbó ṣe àdánwò fún wọn níjọ́ àlùkìyàmà ó sì mà ọmọ wọn ọmọ tí wọ́n ṣe ń sẹ́ ọmọ tí wọ́n bá dàgbà kí ni wọ́n gbé ṣe ó yẹ e, subhanahu wa ta'ala ọlọ́run ọba wa ma kana rabbuka bizzallami lil abid ọlọ́run ò ní sábòsí fẹ́rú wàláhì ọlọ́run ò sábòsí fẹ́rú. وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين kò sí bó ṣe kéré tó gbogbo ẹ èèyàn ò rí níwájú ọlọ́run láti lọ òun náà ní sọmárì ìrìn àjò lórí àáyà yìí wa idha akhadha rabbuka min bani ádámà min zuhurihim débi tí àpàdé yìí pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala amú akórí mi gẹ́gẹ́ bí àwọn ẹsẹ̀ orin tí olùmọ̀wá yìí tí wọ́n kọ àti àwọn àlàyé ẹ̀ lábẹ́ ilmil usuli fi tawhid abiyoluwa kujama bẹ dáadáa allahumma inna nasaluka hudak waj'al amalana fi ridak. اللهم إنا نسألك إيمانا ثابتا وعملا صالحا اللهم إنا نسألك حسن الختام اللهم إنا نعوذ بك أن نشرك بك شيئا ونحن نعلم ونعوذ بك مما لا نعلم ونستغفرك مما لا نعلم اللهم يا ولي الإسلام والتوحيد والسنة مسكنا للإسلام والتوحيد والسنة حتى نلقاك عليها اللهم احفظنا بالإسلام قائمين واحفظنا بالإسلام قاعدين واحفظنا بالإسلام راقدين اللهم لا تشمت بنا أعداء ولا حاسدين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنا نسألك العفو والمعافاة في الدنيا والآخرة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار